Ìyàn àwọn àgbà. Àwọn olùṣọ́-àgùntàn rán ọdún ìyàn àwọn alàgbà àgùntàn. Bí ìjọ kò bá ní àwọn alàgbà, àwọn aṣáájú ọ̀nà tàbí oníwàásù náà yóò sọ pé kí ìjọ dàgbà. Àwọn ọkùnrin tí wọ́n kà pé wọ́n tó tún láti jẹ́ alàgbà. Àwọn ọkùnrin tí ó fẹ́ láti gba iṣẹ́ ti Ẹ̀mí yìí ni a gbékalẹ̀ sí ilé ìjọsìn lápapọ̀ fún ìtẹ́wọ́gbà wọn. Fún àwọn ìjọsìn pẹ̀lú àwọn alàgbà, àtẹ̀lé náà jẹ́ díẹ̀. Nínú àwọn alàgbà tí ó wà lọ́wọ́lọ́wọ́ yàn ọkùnrin tàbí ọkùnrin kan àti béèrè lọ́wọ́ ìjọsìn fún ìtẹ́wọ́gbà wọn. Àwọn alàgbà máa ń sọ fún ìjọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ di alàgbà tó sì kà á sí ẹni tó tọ́ tún gbọdọ̀ jẹ́ kí ìjọ àwùjọ mọ́. Bí ìjọba gbà pé òun kúnjú ìwọ̀n ó di alàgbà, á béèrè fún ilé ìjọsìn láti fi orúkọ àwọn ọkùnrin sílẹ̀ láti jẹ́ alàgbà. Wọ́n máa ń kàn sí àwọn ọkùnrin wọ̀nyí láti mọ̀ bóyá wọ́n fẹ́ ṣe iṣẹ́ alàgbà. Bí wọ́n bá ka wọ́n sí ẹni tó tuntun, wọ́n di alàgbà. Àwọn alàgbà ní kí ìjọ fi orúkọ àwọn ọkùnrin láti inú àkọsílẹ̀ yìí, kí wọ́n fọwọ́ sí fífún wọn ní ọ̀sẹ̀ méjì láti yanjú àwọn ọ̀ràn yìí. Arákùnrin kan tó fẹ́ sìn gẹ́gẹ́ bí alàgbà, béèrè lọ́wọ́ àwọn alàgbà tó wà nísinsìnyí, bóyá òun lè di alàgbà. A, wọ́n gbà ó sì di àgbàlagbà tàbí B, wọ́n gbà wọ́n, wọ́n sì ń wá ojúrere ìjọ àwọn alàgbà máa ń yan àwọn tí kì í ṣe alàgbà láti jẹ́ olùrànlọ́wọ́ fún ẹ̀tọ́ yíyan, kí wọ́n sì dá wọn mọ́ ìjọ. Wọ́n ní kí àwọn ọmọ ẹgbẹ́ fi orúkọ àwọn ọkùnrin tí wọ́n kà pé ń ju wọn láti jẹ́ alàgbà fún olùrànlọ́wọ́. Àwọn olùrànlọ́wọ́ yóò bá ọkùnrin kan pàdé láti pinnu bóyá òun kà ara rẹ̀ sí ẹni tí ó tòótọ́ nínú Bíbélì àti bí ó bá fẹ́ láti ṣe iṣẹ́ alàgbà kan. Tí wọ́n bá fẹ́ kí wọ́n fún wọn ní ẹ̀dà iṣẹ́ olùṣọ́-àgùntàn kan láti kẹ́kọ̀ọ́, àwọn ìjọ kan rò pé ìwàásù kan lórí àwọn olùṣọ́-àgùntàn àti iṣẹ́ wọn ti tó. Bí lẹ́yìn ìkẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ kan, àwọn ọkùnrin tí wọ́n fohùn ṣọ̀kan pẹ̀lú iṣẹ́ tí a mọ̀ sí iṣẹ́ olùṣọ́-àgùntàn, àwọn olùrànlọ́wọ́ Ìrànlọ́wọ́ yóò mú wọn wá sí ìjọ kí wọ́n sì wá ìtẹ́wọ́gbà wọn. Àwọn ọmọ ẹgbẹ́ yóò ní ọ̀sẹ̀ méjì láti yanjú èyíkéyìí àwọn ọ̀ràn àfijẹ́rìí. Àwọn ọmọ ẹgbẹ́ tí ó ní àwọn ọ̀ràn yẹ kí ó lọ sí ọ̀dọ̀ ẹni tí a gbèrò láti yanjú àwọn ọ̀ràn. Tí àwọn ìṣòro kò bá yanjú wọn, ní láti kàn sí olùtọ́jú fún ìrànlọ́wọ́. Àwọn ọkùnrin tí kò ní àwọn ọ̀ràn tí a kò yanjú ni a ó yan gẹ́gẹ́ bí alàgbà. Ọ̀rọ̀ ìwòye àkópọ̀ àwọn tí ó wà lókè jẹ́ àpẹẹrẹ díẹ̀ tí àwọn nínú ìyàn àwọn alàgbà. Ọ̀nà tó fẹ́ràn àkójọ rẹ̀ ní ọ̀nà kan tó kan. Gbogbo ìjọ lódìndí láìsí ìfọwọ́sowọ́pọ̀ àwọn alàgbà báyìí. Ọ̀kan ìrú sí ọ̀nà mẹ́fà. Ìpàgùn àgùntàn. Ó fi àwọn kan gẹ́gẹ́ bí àpọ́sítélì àti Gíríkì dé, àwọn kan gẹ́gẹ́ bí wòlíì àti dé, àwọn kan gẹ́gẹ́ bí wòlíì àti dé, àwọn kan gẹ́gẹ́ bí àwọn olùpọ̀ kìkì ìyìnrere àti dé, àwọn kan gẹ́gẹ́ bí olùṣọ́-àgùntàn àti Gíríkì. Àwọn olùkọ́ fún pípé àwọn ẹni mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún gbígbé gbogbo ara ìgbàgbọ́ Kristi ga, kí a sì lè fi ìṣọ̀kan ti gbogbo ara Kristi ga, ti Ọlọ́run, sí ọkùnrin pípé, sí ìwọ̀n ìdàgbà ẹ̀kúnrẹ́rẹ́ ti Kristi, kí àwa kí ó má bá ṣe ọmọ-ọwọ́ tí a ń fọ́n àti gbá kiri nípasẹ̀ gbogbo ẹ̀fúùfù ẹ̀kọ́, nínú àrékérekè, ẹni à, sí ọgbọ́n tí sínà lọ, àti pé, nínú ìfẹ́ kí a lè máa pọ̀ sí ẹni tí ó ti di gbogbo ara pọ̀ tí ó sì dàpọ̀ mọ́ Kristi. Oríkèé ní ìbámu pẹ̀lú iṣẹ́ ní ìwọ̀n ẹ̀yà kọ̀ọ̀kan. Ìbísí ara mú kí a gbé ara rẹ̀ ró nínú ìfẹ́. Hilt Efesu nígbà tí ọ̀rọ̀ Gíríkì káì tí a túmọ̀ sí, àti túmọ̀ sí, àti túmọ̀ sí, àti túmọ̀ sí, àti túmọ̀ sí, àwọn ọ̀rọ̀ tẹ gbólóhùn méjì náà pọ̀. Nítorí náà, ìtumọ̀ tó dára jùlọ ìbá ti jẹ́ kíkọ́ àwọn olùṣọ́ àgùntàn tàbí kíkọ́ pásítọ̀ nínú àwọn ìtumọ̀ Bíbélì kan. Lákòókò tí Pọ́ọ̀lù kọ̀wé sáwọn ará Éfésù, ó ṣèṣe kò yé wọn, iṣẹ́ àwọn apọ́stẹ́lì ni láti jẹ́ ẹlẹ́rìí ti Kristi. Nígbà tí ó wà ní Ant, bí iṣẹ́ àwọn wòlíì ní láti kéde ọ̀rọ̀ tí wọ́n rí gbà lọ́dọ̀ Ọlọ́run, kọ́ iṣẹ́ àwọn àjíǹrere bí àwọn àjíǹrere kì, àwọn olùpòkìkí ìgbàlà ní láti kéde ọ̀rọ̀ tí wọ́n rí gbà lọ́dọ̀ Ọlọ́run, kọ́ iṣẹ́ àwọn àjíǹrere nípasẹ̀ Kristi, ẹbọ ètùtù, iṣẹ́ tàbí iṣẹ́ ìránṣẹ́ fún gbígbé ara Kristi ró, títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ti ìmọ̀ ọmọ Ọlọ́run, láti dàgbà dẹnu dé ìwọ̀n ìdàgbàsókè ẹ̀kúnrẹ́rẹ́ Kristi, kí a má bàa tún jẹ́ ọmọ mọ́, wọ́n bá Kristi wá sẹ́yìn, tí a fi ń gbá kiri, tí a fi ń ṣe iṣẹ́ àrékérekè wọn, dé ìwọ̀n ìdàgbàsókè ẹ̀kúnrẹ́rẹ́ Kristi, kí a má ba tún jẹ́ ọmọ mọ́, tí a ń gbá kiri sí wa sẹ́yìn, tí a fi ń gbá kiri, tí a fi ń ṣe ìkérekè wọn, tí a ń fi gbogbo ọgbọ́n ṣiṣẹ́. Dípò kí a máa sọ òtítọ́ nínú ìfẹ́, a ní láti dàgbàsókè ní gbogbo ọ̀nà sínú ẹni tí í ṣe orí nínú Kristi, láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ara ti sopọ̀, tí a sì fi ń so pọ̀. Nígbà tí ẹ̀yà kọ̀ọ̀kan bá ń ṣiṣẹ́ dáadáa, yóò máa dàgbà nínú ara, a sì máa gbé ara rẹ̀ ga nínú ìfẹ́. Àkópọ̀ iṣẹ́ àwọn olùṣọ́-àgùntàn, akọni, ìfúnnípèsè, àti mú wá sí ìdàgbàsókè. Gbé ìgbànìyànjú, túmọ̀ àti túmọ̀ àti túmọ̀ àti ìgbéga aláìṣọ̀kan àti wọ́n ti ṣákólọ tàbí tí wọ́n ṣákólọ padà. Ẹ gbàdúrà fún ara rẹ, ará lábẹ́ àbójútó wọn, àti àwọn tí kì í ṣe nínú Kristi. J. Kìlọ̀ fún àwọn arákùnrin ti àwọn ewu tí ó farapamọ́ ní ipa ọ̀nà ìgbésí ayé. A. Múra àwọn ènìyàn mímọ́ Ọlọ́run sílẹ̀ fún iṣẹ́ ìsìn. Ṣe ọ̀tẹ̀, jẹ́ bí àwọn olùkọ́ èké àti àwọn ẹ̀kọ́ èké wọn. Bí eléyìí, ẹni tí ó ṣe Kristi jẹ́ Ọlọ́run nínú ara ènìyàn. Ẹnìkan ní ìgbàlà láìsí mímọ́ nípasẹ̀ ẹ̀jẹ̀ Kristi. Timothy, ètèlétọ́lẹ́tà, látẹ̀lẹ́tọ̀. Pọ́ọ̀lù kọ̀wé ní Tim, bẹ́ẹ̀ ti tún pé fún àwọn ọkùnrin láti ṣe iṣẹ́ olùṣọ́ àgùntàn wọn. Nílò láti ní àwọn àbùdá kan. Ọ̀rọ̀ ìgbẹ́kẹ̀lé nìyí. Bí ẹnikẹ́ni bá fi ọkàn aya rẹ̀ lé jíjẹ́ alábòjútó, ìṣẹ̀lọ́lá ni ó fẹ́ alábòjútó. Wọ́n nílò láti ní àwọn àbùdá kan. Ọ̀rọ̀ ìgbẹ́kẹ̀lé nìyí. Bí ẹnikẹ́ni bá fi ọlọ́lá ni ó fẹ́ alábòjútó. Àwọn Bíbélì kan ti túmọ̀ ṣiṣẹ́ àkọlé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba. Nígbà mi lọ fún àwọn ìgbé Catholic àti Anglican ẹtìmọ́lẹ́ni. Ọ̀rọ̀ náà ọ́fíìsì kò sí nínú ọ̀rọ̀ Gíríkì. Ọ̀rọ̀ Gíríkì náà episcopes túmọ̀ sí olùṣọ́, olùṣọ́ àti alágbàtọ́. Báyìí ni alábòjútó nínú àwọn episcopes Gíríkì ti Bíbélì jẹ́ iṣẹ́ nípa èyí tí Ọlọ́run wọ inú tí ó sì ṣèwádìí àwọn ọ̀nà iṣẹ́ àti ìwà ènìyàn láti lè ṣe ìdájọ́ ìpín wọn gẹ́gẹ́ bí bóyá ayọ̀ tàbí ìbànújẹ́, àyẹ̀wò, ìwádìí, àyẹ̀wò, ìwádìí, àyẹ̀wò ìbànújẹ́, àyẹ̀wò, ìwádìí. Adé wá nígbà tí yóò wá kan àwọn ènìyàn wò, yẹ ní àkókò ìdájọ́ àtọ̀runwá. Dàyàkà, ìṣẹ́lọ́lá, iṣẹ́ tàbí ohun tí a ṣe, tí wọ́n bá ń wo ohun tí wọ́n sábà máa ń pè ní èrí, gẹ́gẹ́ bí àwọn ànímọ́ ìsápèré tàbí irinṣẹ́ láti ṣàṣeparí, iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́, ìdánilẹ́kọ̀ọ́ àti ìṣọ́. Nígbà náà nínú àwọn ọ̀ràn kan, wọ́n ní ìtumọ̀ mìíràn, Timoteo àti Titu. Òye òǹkọ̀wé ní àǹfààní láti kọ́ni tí a túmọ̀ láti ọ̀rọ̀ Gíríìkì didakikos tí ó túmọ̀ sí olùkọ́ni, ọlọ́gbọ́n ní ìkọ́ni. The King James Bible túmọ̀ yìí bí apt èyí tí ó túmọ̀ kí ó sì bí ní àwọn agbára pàtàkì láti kọ́. Ọ̀rọ̀ Gíríìkì mẹ́ta ló dá iṣẹ́ olùṣọ́-àgùntàn mọ́. Àwọn àgbà Greek presbyteros adjetifu àgbàlagbàgbà ọkùnrin alábòjútó olùtọ́lẹ́dọ́ alábòjútó sentinel Giriki episcopes ọ̀kan tó tẹ́nìjì àwọn mìíràn tí ewu ìsúnmọ́tò sí ìṣọ́ ṣàyẹ̀wò ṣe àbójútó àwọn ìwúlò wọn àti kọ́ni. Dàyà àwọn olùṣọ́-àgùntàn àgùntàn, pẹ̀mẹ́ Giriki, olùpèsè oúnjẹ àti ààbò fún àwọn ewu. Níwọ̀n bó ti jẹ́ pé àwọn alàgbà gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó dàgbà dẹnu, tí wọ́n ní ìmọ̀ dáadáa nípa ìfẹ́ Ọlọ́run fún ìjọ rẹ̀, tí wọ́n sì múra tán láti fi òye kí wọ́n kún tàbí ipò ọlá. Alàgbà olùṣọ́ àgùntàn lábojútó, olùṣọ́ alágbàtọ́ tí ó bá Bíbélì mú ní láti níhà, á sì san pẹ́kípẹ́kí de ìwé ìwé pọ̀, Kírísítánì lè pọ̀ tọ àgùn ẹ̀tàn mẹ́, di ìhìnrere Kristi, mú sísin di olódodo sí ká, láti mú Kristi àti àwọn ẹ̀kọ́ àwọn apọ́sẹ́lì rẹ̀ lókè ẹ̀gan, kò sí láti ṣe ìbáwí òkìkí rere, aláìlábi tí ó dára rere, pẹ̀lú ìtakò ìyàwó kan kì í ṣe lóbìnrin púpọ̀ kò tún ní ìyàwó sí ìyàwó rẹ̀ kò fún ní ìjẹ́rìsí ìkọsílẹ̀ temperate sọ́ba àfẹ́ńlọ ìdájọ́ tí ó dára ìkọ́ra ní níjànú discipline kò kan lọ́sẹ̀ kanánú ka sí létòlétò ìwà rere àlejò ń bójú tó àìní àwọn ẹlòmíràn ní àǹfààní láti kọ́ lágbára ní ìbáraẹnisọ̀rọ̀ a kò fi fún tipara kò mú mú kò sì bùrálẹ̀ ní ẹlòmíràn kì í ṣe oníjà kò contentious mi ó yé ní láti bíbélì tí ó túmọ̀ sí tirẹ̀ kì í ṣe kì í ṣe ojú kòkòrò kì í fi àwọn nǹkan tara sí ipò àkọ́kọ́ ṣàkóso àwọn ara rẹ̀ ebi ebi ń gbé láàrin ọwọ́ lọ́wọ́ ọ̀yàkó kan spendthrift má ṣe yípadà láìpẹ́ nílò láti kojú àwọn ìdánwò bí Kristiani bí ìmọ̀rere àti òye àwọn ẹ̀kọ́ Kristi àti àwọn àpòsítẹ́lì rẹ̀ láti múra àwọn Kristiani sílẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ wọn ti sísìn Ọlọ́run nípa ṣiṣẹ́ ìfẹ́ rẹ̀ àti láti mú wọn dàgbà sínú sílẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ wọn ti sísìn Ọlọ́run agbára láti ṣe ìdánimọ̀ àwọn ẹ̀kọ́ èké àti pèsè àwọn ayé fún àwọn tí ó wà lábẹ́ ìtọ́jú wọn láti kọ́ ẹ̀kọ́ ṣe ìdánimọ̀ àti gba agbára láti takò irú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ di apájílẹ̀ mi nùpọ̀ mi gbígba yípo àlọ́lépo yín ọ̀ìlàn. Jésù kò lè wà nínú ẹran ara ènìyàn búburú, nítorí náà ó sì wà ọkàn phantom gnosticism. D. Ìmọ̀ ìyàtọ̀ láàrin òye, èrò àti ẹ̀kọ́ èké. Ẹ gbára láti ṣe ìtọ́sọ́nà láìsí ìdánwò ìdàpọ̀ fún nípa ṣiṣẹ́. Bẹ́ẹ̀ àti fi ìdí ìgbàgbọ́ kan múlẹ̀. Ọ̀yẹ́ ṣiṣẹ́ kedere nípa àwọn irinṣẹ́ tèmi tí wọ́n nílò fún ṣiṣẹ́ iṣẹ́ olùṣọ́ àti ìjáfáfá nínú lílo wọn láti dáàbò bo àwọn tí wọ́n wà lábẹ́ àbójútó rẹ̀, láti darí àwọn Kristẹni ẹlẹ́gbẹ́ wọn sínú oúnjẹ tèmi, láti mú wọn dàgbà sínú ìrí Kristi, àti láti dáàbò bo wọn lọ́wọ́ àwọn apẹranjá tèmi tèmi, jí, wọn kì í ṣe ara ṣiṣẹ́, ìpinnu bí ìyẹn ti wà ní ìpamọ́ fún gbogbo ìjọsìn. Olùkọ́wé, nígbà táwọn Júù, àti láti fi ẹ̀mí wọn lélẹ̀ láti dáàbò bo àwọn arákùnrin wọn, aláfẹ́ pàtàkì ju ara rẹ̀ lọ, kì í ṣe ipò ọlá, agbára, tàbí ọlá, ṣùgbọ́n iṣẹ́ tí ó léwu tí ó nílò, ìfẹ́ láti dáàbò bo àwọn arákùnrin rẹ̀ pàápàá tí ó bá jẹ́ ìdíyelé ẹ̀mí rẹ̀, ní agbára láti kọ́ àwọn ọ̀nà láti bára-ẹni-sọ̀rọ̀ ẹ̀kọ́ wọn, àti àwọn ìfiyèsí ìfẹ́ni, láti Gíríìkì, ọ̀rọ̀ didacticos, àfipamọ́ olóríjorí ní ẹ̀kọ́, dayà, ọ̀rọ̀ Olúwa tọ̀ mí ọmọ ènìyàn, sọtẹ́lẹ̀ lòdì sí àwọn olùṣọ́ àgùntàn Israẹli, àwọn olórí wọn sọtẹ́lẹ̀ kí ó sì sọ fún wọn pé, èyí ni ohun tí Olúwa Olódùmarè wí, ègbé ni fún àwọn olùṣọ́ àgùntàn Israẹli tí wọ́n ń tọ́jú ara wọn nìkan, ṣé kò ha yẹ kí àwọn olùṣọ́ àgùntàn máa bójú tó agbo ẹran, ẹ̀yin ń jẹ oúnjẹ, ẹ fi ìran àgùntàn wo ara yín, ẹ sì ń pa ẹran tí ó wúlò, ṣùgbọ́n ẹ̀yin kò tọ́jú agbo ẹran, ẹ̀yin kò tọ́jú agbo ẹran, o kò ní há fún àwọn aláìlera lágbára bù, mú àwọn ọ̀rọ̀ padà, wá àwọn tí ó sọnù, ṣe èyí kì í ṣe iṣẹ́ tàbí iṣẹ́ tí àwọn olùṣọ́ àgùntàn májẹ̀mú títún yẹ kí ó ṣe.